بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته لذا سواج قاتل الندى آه، جمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري رحمه الله تولين بعد في صانطة المبتدا والخبر ومما ينبغي أن نتبع بالمبتدا والخبر النواسخ النواسخ التي تنسخ حكم المبتدأ والخبر àwọn nẹ̀wásìkò ni àwọn ohun tó máa parẹ́ ìdájọ́ mọ́kàdá àti làbárẹ́ ó máa parẹ́ látẹ́nsà ànánà kúnnà iná lèmọ̀bùtádà á pẹ̀lẹ̀kábàrá marfu'ani وهذا الرفع ينسخ إذا تقدمه ناسخ من هذه النواسخ التي سوف نذكرها والنواسخ كما قال المؤلف رحمه الله يعني النواسخ التي تنسخ حكم المبتدا والخبر ثلاثة أنواع النوع الأول أحدها الناسق الأول هو كان وأخواتها كان عن his sisters كانت عن سيه ìdíyẹ bẹ́ẹ̀ kánà yẹn tó bá ipé kèsì pàfẹ́ sọ nípa Allah tabaraka wa ta'ala yóò máa súnmọ́ ìró tó ti ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ bí kọ́ sọ wípé كان الأستاذ طالبا كان الأستاذ طالبا kí ni ìtumọ̀ rẹ̀? ó ti já kẹ́kọ̀ọ́ rí ṣùgbọ́n kò jẹ mọ́ nísìn ẹ̀tìkẹ́tì asùbàhá òun ní ṣe pẹ̀lọ́rọ̀ àárọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ láàárọ̀ asùbàhá lè mọ́tọrú gẹ̀zìrà asùnmáhà lè Nke gẹ̀zìrọ̀ ìfẹ́ ojú kọ́ láàárọ̀ ọ̀pọ̀ gbé ọmọ tó ní àbìhà àbìhà àsìkò dùhá ma ní kí ló lè ṣẹlẹ̀ lásìkò ọ̀yá lè bẹ́ẹ̀ni ẹjá sọ yí pé a ti hà kílẹ̀ ẹ̀wì lásìkò yálẹ̀ ta ẹjá sí pé a ti hà tì náà jẹ́ a ti hà tì ṣàmsù wà ti hà tà yálẹ̀ ta zọ́là ọ̀sán ọ̀sán ni zọ́là kí ló ṣẹlẹ̀ sóyé lọ́sẹ̀lẹ̀ lọ́sẹ̀ ẹ dáhùn. lọ́sàn ẹ sì wá wí kágbọ́ ẹ wí dáadáa ẹ ó mú lọ́sàn òru lágbára bá tàǹkan báàtà òun súnmọ́ alẹ́ lòun ọbí kan sọ wípé báàtà lẹ̀ lálẹ́ ẹ máa sọ ohun tó bá bálà ká ìmùfà ọ̀hẹ́ ọkárí oje ọyáwí dáadáa ẹ̀hẹ́n ó ah. oh, ṣe sọ pé bátàlẹ̀ hàrìsù sàhírọ̀ bátàlẹ̀ hàrìsù sàhírọ̀ hàní alhàrìs ẹ̀hàn ọ́sá ẹ̀sùn lálẹ́ sọ́rọ̀ wa nǹkan sọ́rọ̀ a máa ń lò fún un tó ṣe wípé yóò dì ó dì báyìí sọ ìrúra bí ká sọ pé sọ́rọ̀ tọ́líbú ọ̀sáàdà ìyá sọ pé sọ́ọ̀rọ̀ tọ̀ọ̀líbù òtààrà sọ́ọ̀rọ̀ tọ̀ọ̀líbù òtààrà wọ́n bá fẹ́kẹ́ dùn yẹn ọya lẹ́ìsà ńkọ́ lẹ́ìsà muhammadun balida muhammadu kí ń kọ́dẹ̀ ẹwàrí wọ̀ mọ́ zálà wọ̀ mọ́ fàtíà wọ̀ mọ́ fàkà wọ̀ mọ́ bàríhà gbogbo wọn pátá kọ̀yẹ̀ gbogbo ní túnmọ̀ rẹ̀ àlékùnmọ́ sàlámù àkàdù ẹ̀rọ akúṣẹ́ mọ́zálà kọ̀yẹ gbogbo mọ́dámọ̀ nǹkan òun yàtọ̀ sí mọ́ bàrí ha ọ̀ tó fi débi mọ́ bàrí hàn ṣùgbọ́n mọ́ dámọ̀ papọ̀ mọ́ o mọ́ dókítọ̀ hayà mọ́ bá sí wà láyé ọ yàtọ̀ sí mọ́ sáálà ẹ̀hẹ̀ sọ́ọ̀ mọ́ dáàmọ̀ kìrí báyìí bá sí rí báyìí báyìí náà sì máa rí lọ òun túnmọ̀ dàwàmù eléyò mọ́ zá alákọ̀yẹ̀ kògbò ìtumọ̀ wọn kàn súnmọ́ra wọn ní kọjọ́ra wọn ṣùgbọ́n ohun tọ́kẹ̀ máa sí náà ní pé ọ̀ ìpẹ́ ọ̀kẹ́ tọ́kẹ̀ máa wí fún wọn òun tó kó gbogbo wọn ọjọ́ pọ̀ àlèmọ̀bọ̀tádà atman ó ní gbogbo ọdá tààlẹ̀ ìpátá mọ́kàdà àwọn ọlọ́fún lọ máa gbà yọ́ máa jẹ́ ismù rẹ̀ ọba sọ pé sọ́ọ̀rọ̀ tọ́líbù ọ̀sáàdá kí ni tọ́líbù yọ́ máa jẹ́ ọ ismù ismu kíni ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ah, ah, ismu kánà torí kánà kàwí lẹ̀ ismu sọ́rọ̀ ọmọ jẹ́ kíni o òun lọ́dọ̀ pé ń sípù náà gbogbo àwọn kíní ẹlẹ́dàá rẹ̀ ńkọ́ ọjọ́ kọ̀dírọ́ alágbára ni alágbára òun lẹ́lẹ́dàá rẹ̀ alkhabaru nahwa ó nígbà mí kàdẹ̀rẹ́ làbárí lè bọ́ sáàrin làbárí ó lè wà láàrin nígbà rẹ̀ ó ní wọlé sáà sáà wáà علم وجهل ó ní àálìmùn wàjàhúlùn láìsà sàwáhà wọn àdọ́gba ọ ẹni ó ní máa tó lọ́dọ̀ wọn rí bákan náà ó rẹ̀ pé sàwá yọ máa jẹ́ abárò láìsà mọ́kádàmù alimu ni wọ́n máa jẹ́ ismu leisa mọ́ akar wọ́n á wù ní ó pè ní àtàkù wọ́n sì pé jahulu ni màá tún fọ́ àléyìn sọ nítorí pé wà màá tún fọ́ alẹ́ mọ̀rùfọ́ mọ̀rùfọ́ nítorí pé ẹjọ́ yìí rẹ̀ mọ́rọ́ fún ọjọ́ kóhun náà ìgbàrọ́ fún kábàrù ilá kábàárọ̀ ọ̀rọ̀ kẹrin ẹ̀ta kọ́jàwò lè kábàárú làbárí lè ṣáájú kẹmọ̀ pé yọ́ wà láàrin lè ta yanjú làbárí lè ṣáájú ilá kábàárọ̀ dámọ̀ àti lẹ́sà àwọn ọ̀gbọ̀rọ̀ ṣáájú láíláí bèmọ̀ràn dàfátì sọ́ọ̀rọ̀ wọ́n ní alhamsa àwọn márùn-ún yòókù ni tí wọ́n ń bẹ lákọ̀ọ́kọ́ ni àwọn kíni àwọn kánà àmúsá asúbáhà adéhà zọ́là bàtà gbogbo àwọn wọn ní pátá wọ́n ní mọ́ọ́dífù ni wọ́n jẹ́ fún wọ́n ti ń pè sọ́rọ̀ tọrọ sí náà ní nǹkan yẹn ọjọ́ ọjẹ́ bákan náà ni ọkọ̀rẹ́ sí mọ̀rádà àfi ọwá ní mọ̀fà àlà ọkọ̀rẹ́ sí alhamsatul owal márùn àkọ́kọ́ ni wọ́n a máa jẹ́ ìrọ́pò fún sọ́ọ̀rọ̀ ọ̀gẹ́rù lẹ́sà wọ́n fàtí àwọn ọ̀zálà òbíjàwázì tàmọ́mì ó sì yàtọ̀ sí lẹ́sà àti fàtíà àti zálà bíjàwázì tàmà àlẹ́sẹ̀rẹ̀nà ánìlẹ̀kàbà pẹ̀lú pàwọn máa ń pé alèmárì làbárì fún ọ kò sí ní máa tó jẹ́ láìsà Thank you fún lẹni tó wá lánàá wá ní lẹ́sà yes mazal mazal ahu àtọ́ oníṣẹ́ ìwé làbárí yẹn máa sí yóò sì lọ bí àpẹẹrẹ àfáà ti fẹ́ padà má rẹ̀ abẹ́ àfáà ti fẹ́ ọ̀rọ̀ ọba dé ọ̀nà ìwàyìn kánàdọ̀ àtàrà tí wọ́n bá já sí wípé oníṣòro òun lẹ́nu yẹn láyéké lẹ́yìn ìsinmi kánà ààrí sábàrù kánà kankan bẹ́ẹ̀ ọ̀nà bí rọ̀tò ìlàwà ìsára ọ̀rẹ́tì rẹ̀ díkiri o ìbàdàn ló fi dẹ̀ ẹ̀rọ wáyé máa fẹ́ wí kábàrù kálọ̀ ẹ̀rọ àyín kálọ̀ tó ọ́sọ̀rọ̀ tí ń dá ìná orípa wí fún àkábàrù kálọ̀ wáyé kó ní sọ̀rọ̀ ẹ̀ lọ jẹ́wó ti rẹ̀ ní àrọ̀rọ̀ kò níbi làbárì ẹ̀ ọ̀nà tí rọ̀tún ìlàmà ìsàrọ̀ òun kẹjẹjẹ àbúṣárùkùn jẹ àbẹ́ẹ̀kọ́ àti wà kínkín ọgbọ ojúwèrè àmì pátá ipò ṣẹ́ǹtù lọ́wà ọ̀nà sí ìrọ̀tọ̀ ìlànà ìsàrọ̀ wọ́n wà ní kò jàwábù ìsàrọ̀ ó ní fasuhánàláì hìnà tùmsùn sọ mímọ́ fún àlá hìnà tùmsùn nígbà tẹ́ bá lẹ́lẹ́ ẹ̀wọ̀n ọ̀kọ́ yẹ ká sọ pé tòmùsúnà kí ní kí káàsẹ̀ rí làbárì tòmùsúnà ni ẹ̀rí pàdó síbi ismu rẹ̀ lásán ismu amúsá ìyẹn wá òyìn tòmùsúnà wàhíìnà tó sì rí hùwà àṣùfàṣù kádà àbùsáyèsù kádà àwáwí nǹkan nìkan حين تمسون أحياء وحين تصبحون أحياء سبحوا الله هذه كده بقى خبروا أمسا قسمه خبروا أصبح قسمه أرارقمه bẹ́ẹ̀dẹ̀ ní símú wọn wà mẹ́ wáwò ní símú wọn tùmùsùnà àwọn àkọ́kọ́ ẹni fílùmù dárẹ̀ àwọn òfin wà láwọn tọrọ fún èyí kí ni òbótù nù ẹ sọ̀rọ̀ òbótù nù áìlò rẹ̀ tó bá jẹ́ fún amúsá òun ni wà ṣùgbọ́n kábàrò amúsá kò sí mẹ́ àrọ̀rọ̀ kọ́ mẹ́ kàdálíkà tó fi hùd ni khalidina fiha àwọn ènìyàn máa gbére sínú kíni ọ máa dá mẹ́tì sàmàwátù ẹ̀pẹ́ dá mẹ́tì sàmàwátù báyà wọn tí ó fẹ́ sọ náà ni pé dá mẹ́tì sàmàwátù là á tó mọ ojú dàtà ọ̀háwí làbárí ẹ̀sẹ̀ arọ̀rọ̀ kò nù wọn. so idan níbi tá a fẹ́ lọ náà ni pé wọ́n gba àwọn wọ̀nyẹn pátá alẹ́ máa mú làbárí wọn wá tààrọ̀rọ̀ kó tàbá ti rí súnmọ̀ tánà àbí súnmọ̀ wọn ó ti tán ó sì ní ìtumọ̀ mùtàwà sétọ̀ ta ó ní ọ̀tẹ́lì ìjàwá sí adáti àmùtàwà sétọ̀ ó ní tàbá tó fà ìyẹn ni pé kánà a lè tún fi àlésì kan bọ̀ láàrin kó tó di páàwù yìí kí ni kábàrù kánẹ̀ rẹ̀ bí àpẹẹrẹ mọ́ kánẹ̀ àtànẹ̀ záyìdà ọ̀sẹ́ ni tó dábí zédú ọ̀dá tó zédú mọ́ ànẹ́fìlẹ̀ ẹ̀kẹ́ kánẹ̀ ní nílò mẹ́fẹ́sùn ẹ̀kọ́ fàáìlì òdòmí òmùsẹ́tì dọ̀tí òhù hùwà zaidan ọjọ́ kábàrù kánẹ nínú kẹwàá làlánà lórí ẹ pé kánẹ o bí jawazi ziyada ti amùtàwà sètọ́ àlítìlẹ̀ wà ń bẹ́ tí ó bọ́ sáàrin rẹ̀ kẹ tó mú kábàrù kánẹ wá ó sì ẹ̀wà ń bẹ́ kánẹ nǹkan ó sì ń bẹ́nu rẹ̀ àbí òsì sí movement asana ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn hasan náà ni ẹ o àti nígbà tó lè hanúnù mọ̀dọ́nù rẹ̀ dànù ta fún jázámù ta bá fẹ́ dákí ó pọ̀ ńlám sáàkì náà kí sí kún ọ̀bá tẹ̀lé násìbí mọ̀tẹ́sì kọ̀dà sí dọ̀míru násìbí mọ̀tẹ́sì ló mẹ́ mọ̀áwàdán àníhà a sì lè dóhùn gan a lè dá a dànù káwà fi mọ́ káàfi rọ́pò rẹ̀ bí àpẹẹrẹ àpẹẹrẹ sẹ́ àmọ́ kí ni mo tó wà lábẹ́rẹ̀ ẹ̀dáhùn عليكم السلام بالله ايوه نعم اما انت ذا نفر عليكم السلام ورحمه الله وبركاته ẹ̀dáhùn dáadáa ẹ má gbàgbé ohun tí wí o ó ní alẹ́ yọ lónìí kánà kó bẹ̀ ìrìmùtọ́rùn instead di lámúyẹ̀kún tó di lámúyẹ̀kú mo gba jásù ẹ bá fẹ́ dà pọ̀ mọ́ ọ̀rọ̀ nígbà tó bá jásù pé kọ́ pàdé sùkú ọ̀dẹ̀ sí dọ̀míro mùtọ́sílù kẹ̀kẹ́ mẹ́ torí kò lè ṣe pé kẹ̀kẹ́ pé lámúyẹ̀kú lámúyẹ̀kú ló lè ṣe wí.

kí ni ìtumọ̀ rẹ̀ an kánà ìyẹn ni pé an kúnta ránà fárí gangan ẹ̀tìkẹ́tì bẹ́ẹ̀ ẹ̀ nípa pé ọ̀lẹ́yìn ọ̀lẹ́yìn lẹ́yìn àbí lòfin fojú kéré ẹ lòfin àmọ̀ àǹtá àáhà kánà yẹn dànù lóhun nìkan àwa fi mọ́ àfijìrọ rẹ̀ a ní ìlẹ́mẹ̀ plus ma lágbàrá sọ dé àmà ó ní ẹgbẹ́ òfin lẹ́mẹ̀ ní àǹkà ní àǹtà ẹwọ̀n fi àǹtà ní lọ́bá fẹ́ dáa pọ̀ tọ́jẹ́ mọ̀ tẹ́sù àǹkúntà lórí àǹkúntà zanafari torí bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ ti rí zanafari ó alikini o almahzufa tí omi ìdàtú gbé wà lómi ní àwọn bẹ́ẹ̀ni ha tọ́ ọdọ́kọ́ ọwìdọ̀ àǹkàní ma ọwìdọ̀ àǹkìní o àǹkàní àǹkà yẹn ọwà ismù kàní ẹ̀dí gbọ́ mi dọ̀míro mú kásìlú màbùní alákínrin ní màhálì kínú rọ́pìn ẹ̀hẹ́ ismù kánà almahdufa máa wí sí o záyẹn wá jẹ́ kínú o kábàrù kánà almahdufa wàhúwà mọ́dọ́ mẹ́fà rí jẹ́ kínú o ìmísí ó ní ẹtúgbọ́ àràmàndà mi làbá tó gbé wọ̀nyí àfà àti tèmi káàní láyọ lẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ káàní àdísù káàní lè lọ yọ àfún sábàrù káàní àdísù rẹ̀ tọ́lọ sílẹ̀ bí àpẹẹrẹ ẹ̀yìn وجزاؤه خير إن كان العمل خيرا وجزاؤه خير أنا تعمل مطلق كلا واحد خبر كان ها هي تعطيكينه وخبر كان المحذوف مع سنين تجد خبر كان المحذوف مع سنين كان جمع هذا ناتي أوروبا لباري رني خير هذا أول خير لباري رني خير تجد لباري رني خير يا ولد جواب الشرط lẹ́yìn wọn bá ní kọ́kí òun ẹ̀rí ẹ̀rí jẹ́ wá bí lẹ́sìn iwájú ẹ̀ pé tó bá ti dájú pé kì í ṣe kí ìdílé fẹ́ mú wá fún yàrá bò sáré lọ́dọ̀ fà. tó olùwà ìtẹ́bi wọ́n lọ kọ́ ọ̀dà máa ń rí àdìyẹ. àníṣùlá sàlá sọ fún tẹ́wà bóbìnrin kan ó wá àlìwà àhíbàtì ó wá gbéra rẹ̀ fún ànábì sọ̀lá àlọ́sọ̀lá pé kó fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlọ́sọ̀lá wá wò wọ́n sọ̀wù àbá ó wò látòkè jùlọ ó wò sábà yìí òjíṣẹ́ ọlọ́run yìí sábúrú wọ́n kàn án mẹ́rí lásán sí àwọn onífẹ́ wọ́n wúlẹ̀ báyìí lọ́kùnrin tá a ṣe dìde ìgbìyànjú òjíṣẹ́ ọlọ́run fàá sí ìgbìyànjú ẹgbẹ̀rẹ̀ máa fún mi ìdíjọ́ ọlọ́wọ́ abẹ́rẹ̀ pé kí ló lè sọ̀dá ìlú ọlọ́wọ́ ní ìgbẹ̀rẹ̀ ah ọ̀ ní ìgbẹ̀rẹ̀ bọ̀ ọwọ́ sọ pé eltemis wọ̀lọ̀ fàtàmà ní ìhàdí lọ́ọ́ mú kí ní kẹwàá wọ́lọ́wọ́ káàtàmọ́ wọ́lọ́wọ́ káànà lè mọ̀ lè támọ́sù káàtàmà òbí yẹn wọ́n àdáfàdà àti káànà wọ́lọ́wọ́ káànà lè mọ̀ lè támọ́sù káàtàmà kódà kó ṣe pé wọn lóòrì mú dání yẹn káàtàmù ní ọ̀jẹ́ òǹkà kan nínú àdìyẹ láti di ẹni ká lè lò kọ́ nínú tí wáyé tó fi náà lọ mọ́ ọ̀kọ́ nínú wa. àmá ṣe gẹ́gẹ́rẹ́ wọ́n ká yóò fi sowó nù tọ́lá gbọ́dọ̀ lọ́kọ́ ọ̀kọ́ onírètú burú ju òǹkà góòlù lọ torí bẹ́ẹ̀ ló fò kan nínú ìfọwọ́ ìjọ kan dáná sọ láàkà láàrin ẹni kí ló dé tí mo rí ọ̀sán bá ń ju àwọn ará aná àwọn ló so mọ́wọ́ yìí tọwọ́ tó dẹ̀ fi sọ̀rọ̀ góòlù òtóòlù ìdílé ò nílò lọ́hùn lásán ní bẹ́ńbí ti góòlù ìgbélé yìí ìhun táwọn ará aná máa ń so mọ́wọ́ ló so mọ́wọ́ yìí sọ̀rí pé yẹn burú jẹ́ ọ̀ka àwọn àfẹ́ ológun máa rí sóògùn náà táwọn bá ti fi gbá obìnrin ìlú láì yọ tẹ̀ láwọn rẹ̀ àwọn bá lọ ṣe ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀tá púpọ̀ yìí. sọ bó ti rẹ̀ tẹ̀lẹ̀tẹ́lẹ̀ wọ̀láwó káàkà mọ́ nínú àdìdì kódà bọ́ jẹ́ òkárin lóòmù wa ọyàwọ̀ mọ́ nínú nǹkan tó tún lè ṣiṣẹ́ kánà àbẹ́ tó lè ṣiṣẹ́ lẹ́sà tó wà pẹ̀lú àwọn kánà wọn ni má wọ́n ń pe máàyàn ní àlìṣèjàzíyà mọ́ tàwọn ará Hijaz àwọn ará Saudi mọ́ eléèrè tàlẹ́sà tó máa ń ṣe bí lẹ́sà ọ̀làmù yóò tún bá bì é ẹ̀ tó bá jáde sí ẹ̀kọ́ sáájú kò sì sí inú níbẹ̀ wọ́n lè kábàá kábàá rí ẹ̀là zọ́rìfà ó ní kò yé sì ṣe màmúlẹ̀ kábàá ìwọ̀n tí a fẹ́ tó ṣiṣẹ́ pẹ̀lú làbárí àfi lọ́rùkù ló fún àtijáde ọmọ jùlúrù wọ̀lẹ̀kẹ́rẹ̀ lọ́kábàrú ìlà ẹ̀làbárì yàn gbọ́dọ̀ ní ńlá nínú bí àpẹẹrẹ mọ́ tọ́jẹ́ tàwọn ará ìjáàlù ẹ̀wọ̀n fún ìgbà tí àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní fẹnu àbùkún kan ìmọ̀látọ̀ làásìsì níjọ́ níyìí ike a ìmọ̀látò làásìsì ráwídù kàtà kàtà ha ha ha ẹrú amúgbámáwo kí lórí lára ọmọ ọ̀dọ́ rẹ̀ ó kèé ìyẹn bá ní ọ̀pọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ọ̀pọ̀rọ̀ kò fún wọn lára ó bẹ̀ pàpẹ̀jẹ́ nìyẹn àpèjẹ tí wọ́n máa fi ọ̀bẹ gẹ́rin jẹ wọ́n gbádìí ẹ̀kọ̀ kan sórí sírè fún kálukú gẹ́gẹ́ bí ìyàwó ọlọ́lá aṣọ tí nàbílà Yusuf alayhi salatu wassalam tí máa fi gbálẹ̀ tí ó fi fọlẹ̀ tí ó fi fàbọ́ fọ gbogbo fún kọ́sọ́ aṣọ tí fi ṣiṣẹ́ ilé kò sì sí ìwẹ̀ ìmúra tán ń ṣiṣẹ́ ilé lọ́wọ́ kò sí iye wọ́n wá ní kọ́lọ̀ fún ọ pé wọ́n kú ìjọ o <laughs> ọ jáde bóde báyìí tẹ́ ah, ah. ma wọ́n tí wọ́n máa ń tò ní orí orí fóònù tí máa ń kẹ́tọ́ lẹ́nu ẹ̀dìmọ̀ ẹ̀dìmọ̀ máa ń rí àrí náà yọ́ ó bá di rémọ̀ jù àwọn ọ̀fẹ́ tó lẹ́nu lásán wọ́n ń gẹ́rẹ lọ́wọ́ ni wọ́n rí ọkùnrin kí ọkùnrin lélé yàbí nǹkan ní wọ́n bá bẹ̀rẹ̀ sí gé ogbò káwọ́ mọ́ ọkọ̀ táàmì àìyà wọ́n ni kò ṣeéṣe fún àlàáfọ́ ìnìhádà ìlà mọ́làkùnkẹ̀rẹ̀ tí wọ́n bá ti wájọ́ mọ̀lẹ́kà gẹ̀gẹ́ mọ̀lẹ́kà lásán lẹ́sẹ̀ wọ́n kẹ́ wà láàrin àwọn màlẹ́kà láàrin màlẹ́kà alápọ̀lẹ́ ní ọ̀dọ̀ máa yẹn la fẹ́ lò ẹ̀fẹ̀ máa yẹn kí lẹ́fẹ̀ máa àlèkìjà àgbèjà pẹ̀pẹ̀ tẹ́rùfà olùmọ̀tàdá wọ́n tẹ́rùfà ìbẹ̀rẹ̀ هذا يدري اسم ما مبني على mẹ́sìmọ̀ máa báṣà àlàkọ́ abárò náà ó ní wọ́n kẹ́bẹ̀ ẹ̀lá bẹ́ẹ̀ náà nílá ànàfíyàtú fíṣẹ̀rì wọ́n nínú orin làájí máa ń kan léèrè òun náà máa ń pẹ̀lú pé a máa nẹ̀kára àwọn òṣìṣẹ́ rẹ̀ méjèèjì wọ́n máa jẹ́ nẹ́kírà àwọn méjèèjì yóò ṣiṣẹ́ fún ní nẹ́kírà làwọn ọ̀jẹ̀ ẹ má jẹ́ àgbàgbé tó ń dáhùn bá bọ̀ látàárọ̀ ìsúnmọ́ ọ̀jẹ̀ máa rí fà kábàárọ̀ ọ̀jẹ̀ nẹ́kírà ìgbélé ìta kí ó débẹ̀ ta pè ńlá yìí àti ìmọ̀ àti kábàárọ̀ òtù láàbùmọ̀ nẹ́kírà méjèèjì lọ́ máa jẹ́ nẹ́kírà tààzá fara aṣọ ìkọ̀ọ̀ على الأرض باقية على وزر مما قضى الله وافيا شيء láṣẹ wàhálà là áwùjì bàkíyà ó níyì ó gbógo kò sí nǹkan kan tí ó ṣẹ́kù lórílẹ̀ lá òun gẹ́gẹ́ ni mo ta fẹ́ fi tẹ̀lé lá ó pè ní lá àlùmẹ́fíà ṣe ó ismọ̀ lá òun ló pè ẹ̀tíkẹ́tì rẹ̀ alàlà ábùdárò mọ̀tòrò mọ̀tàálì fún bìkínì ṣèlè bá ti yá mi bá ti yá òun lọ́wọ́ ayé ká bá rù la kò sí nǹkan kan bí ọ̀sẹ̀ fún lórílẹ̀ wọ̀ láwàzà rún mi ń bọ́ ọ̀dọ́ lọ́hùn wà síyà kò sí wàzà o kí ló ti mọ wàzà o ẹ alájọrò kan tí ó wàá sọ ìdájọ́ ọlọ́run tí ọlọ́run ti dájọ́ àná ẹ̀gbọ́n ọ̀gá wọn fẹ́ kẹ́ ẹ̀sùn kìíní ìwọ̀ lọ́rẹ̀ pé wọlé wọ̀dọ̀ ẹjá tún ọ̀rọ̀ yí ẹ̀wọ̀ ẹ̀kọ́ lọ bá ti fẹ́ sí yàn pọ̀sí níbi ohun tọ́lọ́mù bá ti dá lẹ́jọ́ ó ní láàtà yóò sì tẹ sírí létà ṣùgbọ́n o wọ́n láyọ̀ jẹ̀mọ́ àrùn báyìí náà jìjì àìhà òun nìyí àlè kójọ láàrin kẹ mú látàwá kẹ wá mú rẹ̀ wá ah, gbọ́rọ̀ mi yé òfin tó di látà nìyí ẹ wí látà kẹ wí etí wò látà láṣàbí máa nà láì sí. abáwò lẹ́rìí ẹ ìsúnmù rẹ̀ ẹ pẹ̀yẹ bí wọn ẹ̀sìn sùn náà rọ̀. ó ní wọ́n gọ́ọ́lìbù ní wọ́n tó kọ́mọ̀ jù òun ni hasul marufo ní wọ́n ti máa ń gbarọ́ fún un bẹ́ẹ̀ tó jẹ́ sínú láṣà fásitì kìnìún fásitì kìnìún láhàzáfà rẹ̀ káhádàbù bí àpẹẹrẹ wàlá káfí nàmánà. kí ni sùn lágbà tí wọ́n hàdà lóhun ní àlèkéyìn wọ̀lá tẹ̀lé ìyínú ẹ̀rọ àmá alúbẹ̀rà alúbẹ̀ wọ̀lá tẹ̀lé ìyínú ìyínà mọ̀nà yìí sàtìkò yìí látìkò sí ilé ìsàlọ̀ ẹ̀fẹ́ tẹ́lómi bá rí pé ẹgbẹ́ ti ṣẹlẹ̀ bá dárí dùn lóyè lọ́wọ́ ó sì wà ní gbogbo eré kéwù ó lè gbé wá. ó gbé ọ lọ́gbọ́n ọdún ìbàdàn wà lọ́wọ́ kan lọ́wọ́ àwọn ọmọ ọgbẹ́ mú jáde lóun tí ó àbíkọ́ lọ bí tóbi lọ́ọ́ bẹ̀gẹ̀ títa àwọn obìnrin ni wọ́n fẹ́ òfin máa lọ tẹ̀gbẹ́ kan. ìrọ̀lọ́fẹ̀ yìí lọ́sọ̀ọ̀dù lọ́kùnrin tẹ̀ yọ́ lọ́dún àwọn ẹ̀yìn yọ́ lọ bẹ̀gẹ̀ ìyẹn ni pé wọ̀lá ẹ̀sẹ̀ ìlú ìhìn àmàlà ìlú ni ọ̀dọ́ ọ̀dọ́ mẹ́ta àsìkò yìí rẹ̀ sáàdì ìgbé ẹ̀rẹ́ ìgbọ́lọ́ ọ̀rọ̀ ìjìlọ obìnrin yìí wọ́n sọ pé láàtà obìnrin kí ni ànáfíà sáàmàlú àmàlù kí ni àmàlà لاجا المحذوف اسم حين واجه خبر لاجا وهو مضاف ونفس ذلك تو اجا فيما وانا واثق ما تعادي اتني يا فراج وان شاء الله تعالى في المره القادمه نواصل في القسم الثاني من النواصل في آه، والخبر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك